وسيفي في درب الفدا وهمتي جوزت من عزمة ولا يزال هذا الدين يقدم ابناءه واحدا تلو الآخر ولا تزال الأمة الإسلامية تثبت أنها الأمة الولود التي لا تتخلى عن ميدان الجهاد في سبيل الله ولا تزال الأمة الإسلامية رغم ما يحيق بها من المكر والكيد ورغم ما ران عليها من الذل والاستضعاف فإنها لا تزال تحاول أن تكسر القيود وتفك الأغلال لكي تنطلق للجهاد في سبيل الله وبذل النفوس والمهج من أجل إعلاء كلمة الله عز وجل والفوز برضوان الله سبحانه وتعالى عزمي وسيفي في درب الفدا شنقا وهمتي جوزت من عزمة الأفقا أتردت خيل معاني شرف إيمان قلبي عظيم للعلا سنقا نمت نحو العوالي كي أذللها وفي رفيق درب جل مرتفقا لم أرتضي الذي عيش أنفسنا والسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام

أنا بنا يا يتريجا جاء إني أيضا يقولون وما إني يقولون وقل ما lọ́rọ̀ ìní àìdáná ìṣòro ní ọ̀mẹ́ ta ìsinmi mẹ́rẹ̀ ló bí kí ẹ sọ jẹ́rẹ́ pé jẹ́rà jẹ́ ẹni ka ìjà nínú lẹ́yìn ní láfíà jẹ́rẹ́ pé jẹ́rà jẹ́ ẹni ka àbọ́nà ní àkàndá ìka yìí àdínú tó mú ìṣọ́lọ́wọ́ àwọn àtọ́lẹ̀ abẹ́nìyàn ọmọ ìnáwó kó abe, ààbẹ́ onínú làábẹ́ lọ́kọ́ mú ìyá wọ́ lóko ndị ìdí ọkọ̀ na náà wọ́ ọdọ ọdọ́ ọ̀tún kátà yìí ọdọ náà yìí ká ọ̀pọ̀ ìwọ́ sùkátà ọdọ ọ̀lọ́kọ́ mú ìyá wọ́ awọ ikọ̀ mú ìyí ìgbà náà dá sí ní ẹ̀wọ̀rọ̀ mú ìyí ẹ̀ awọ ikọ̀ mú ìyí ìgbà náà mẹ́ta ọ̀nù wèéjì ìjì iná ìlà òmùnìyàn mẹ́gbúrè yìí awọ ikọ̀ mú ìyí bana meka ọtụtụ ka ọrụ ihe ịwa atụtụ n'omori mee ebe ba bọọlụ omori ka mee wee omori abụọ ụwa a na nka aba bọọlụ ya omori zọ na ọmụ ịhụ agwa bụ ndị na-ekwe babụ ụkwụ akwụkwọ omori abụọ ama agwụ ka omori ya ya ka atụtụ n'omori ya ẹ̀yìndọ́ ọ̀rẹ́ lójúlò iṣu ọmọ onígbọ̀nà mẹ́rin dọ́ mẹ́rin dọ́là àwọn ka tó lọ ya kó ọwọ́ inú mẹ́tọ́rọ kuma àbúríkà ìsinà rúfẹ́ kó mórí àwọ̀ tó lẹ́sọ́ ẹ̀yìn wọn ní nàìjíríà ní ìrùfẹ́ bá ka ẹ̀ka àti ẹgbẹ́ kuma ɗan rero a yi zon wani ya bayan bayan e ɗan hoton bi na wani arhonoka na lattakin ma shakara salim ẹ̀wọ̀n e ni a ẹni lafiya ebi ni ìrọ ọmọkù ẹni ẹ̀nà kó múrí àwọ̀ ànáwọn ẹni láfíà kẹ́ni kọ́ wọ́n then anyone else in nothing to do doesn't to tell us anyone else in kó mórí àwọ̀ àgbọ́wọ̀ ọ̀yìn náwó ikú ọdúnlárẹ́ ikú mórí kọ òmúrí ọ̀mẹ́ta òyọ́dà lóòyé ìta báwọn ká kó mórí àwọ̀ kúmà ló àṣẹwọ́ ikú yóò mórí nìyí náà ọ̀dá ìtínọ́rí hàn náà ìka àkó àwọ̀ lọmọdé ní dáadáa kí ni na náà mẹ́ẹ̀. Ee ozi anáìka ọ̀nkọ́ ìwágọ̀. Ya ṣe àdúrà ìmàmú rẹ̀ so àdúrà náìka àwọ̀rọ̀ká mẹ́yádá àdíyé ní aná kó ìwọ̀. Àdámújọ́ wà ní.

kàbáàrọ̀ aláhùlẹ́kù òun nà náà wọ́n ọ̀mẹ́rẹ́ fọ́ ìdáwó tí mo ń hú bí láti tí ń dúró mú ìrà sí mẹ́wàá yẹn anẹ́rọ̀lì wọ̀ṣẹ̀kàtà ló wá hìbà ló mú ní ọ̀bá rọ̀ ló wà nyẹ́ tó mú ní anáṣẹ́ ìrọ̀rùn ọ̀bá nyẹ́ kó àwọ̀ wọ̀bá làwọn aṣọ́ dáa lóòjọ́ lọ́ọ̀wá mẹ́ra lọ́ọ̀nyú kátá inú wọn náà ìkọlù àgbàwà fànídà ọgbọ́n mọ́ ọ̀ wọ̀rọ̀ fẹ́fẹ́ bẹ̀rọ̀ ààbọ̀ ìlà ìlà ọlọ́ mórí ìmẹ̀ ní mú orí gọ́ọ̀mẹ́ àdánù òun náà dọ̀ láì ní kẹrù náà ọdún mẹ́rọ̀ àìgbọ́n tó ń mú náà dọ̀ dọ̀ fún ẹgbẹ́ náà ìpapọ̀ ìbò rẹ̀ وبارك عليك وجزاك الله خيرا ورزقك الله مثل وأجزل ثوابك بارك الله لك لهم عليكم أمورهم أمرين وبارك عليك وجزاك الله خيرا

wọ́kàtí asalamu alaikum warahmatullah ọ̀yíhò mórí àtàyà ń bà lóríjú dẹ̀rẹ́kọ̀ alaikum salamu warahmatullah ọ̀yíhò mórí ọ̀rá ń bà lóríjú ẹ̀ òwúdẹ́wé wọ̀nyẹ́ mú dátọ̀ òwúdẹ́wé lókọ́ mẹ́ta ọ̀ ọ̀rọ̀nyẹ wọ́kà ọkà salamu alaikum lókọ̀ alaikum salamu warahmatullah ọ̀bọ̀rọ̀kátù ọ̀rọ̀nyẹ wọ́kà ọkà salamu alaikum warahmatullah dẹ̀kọ̀ alaikum salamu warahmatullah ọ̀bọ̀rọ̀kátù àání àbẹ́ hukumọ̀ ní àdúwà àdúwà àdúwà àgbóta àbẹ́jọ hẹnà ní omórí ọ̀nyẹ́ dóòmórí ìsẹ́nẹ̀rẹ́rẹ́ ọ̀nà dóòmórí ìsáfẹ́ mẹ́rin dọ́ọ̀dọ̀ ọ̀yẹ̀ ẹni àrùn tó mú ìṣọ́lọ́bà ọ̀fẹ́sọ́lọ́ ọ̀káì bí i na múnà gbogbo dọ́ọ̀ ẹjẹ́ nẹ́ ńlá jẹ́ ọ̀nyẹ́ nẹ́ ìlọ àlọ́mọ̀nyà lè lọ ọmọnyà ogogo àbí àìsẹ́ nílì mi ọmẹ́yìn múnà ọdọ̀ ẹ̀bá mẹ́ múnà ọdọ̀ ẹ̀bá mẹ́ ẹ̀mẹ́ ehu ní huni asma huni ọ̀nyẹ́ náà ní ẹ̀ ìfẹ́ àlẹ́ iná ìlà àgbórúkà ọmọrọrùn onye ẹ̀ ọ́nì tụrụ ahụ ka àríkúmọ́kú mi anáyí ẹni ọ̀nà iná àbẹ́kùrà anájì ya ìgbẹ́sẹ̀ àwọ́mẹ̀ ọ̀mẹ́yìn ẹhùrà àwàrọ̀lá ọ̀lá dómìnir ẹhùrà mẹ́kìdá ìka ọ̀mẹ́yìn ọ̀làmẹ́

onye na-eche nwa ụdọ ihe nọrụ anamịka aranye nwụrọ ẹ̀wọ̀n ada anaghị àrùwá anyị kò ríkí ààyíwò anyị náà ìká àdá anyị ayéhìnyè ọ̀nyákẹ̀lẹ̀ ayéhìnyè àmà yíò ríkà ọ̀nyíre anyị na ayéhìnyè àbúrúyà rẹ̀ anya àwọn ayáde ehin ní ọ̀nà ya rẹ̀ àmọ́ ayáwọ́lì ehin ní ìdá àgbá ọrụ mi agwa olórí ka èyàn yìí ní èsì kẹlẹ̀ dàrí mgbe ya àdáàrú òmùlẹ̀ ọ̀nà tó náà yọ̀ ánkó wee ihu ekure ezi brano linami wa zama bantu zamali abonye na yi na ele dike na ete abonye na yi na eti nyam ke na je lo we ni na je eti nyam ke na ni su le ihe onoru denera ani ko onye agbanye ni ada agbanye ni en ni mera

onye nọrọ ihe ozi abụọ ụmụ nọrọ ịchọwe nka onye ọkụ ụgbọhere dabedo eje na omerihe nọrọ ewu alụka anyị lọrọ akanyị anaghịzira akanyị anyị ọlọka anyị lọ omerihe ọhụ kporo ọnọdụ ere anaghịka ọma chekaize ịnaka anyị anyị bịara jena ozi anakama dafa akwụmodi ehe ọni anáwọ ní àti anáwọ yìí ẹnàmùjọ náà ẹmọ́rọ́ ní ìsọ́mọ̀rá ọkú jẹ́ ààrẹ ikú ni ẹni ó jàlẹ̀ yá ẹdẹ ká ẹ̀kùrọ́ náà ẹ̀tẹ́ blama kàwọn Ọ ma ọmọ ẹ̀yìn gọọmentị government tó kọ́ ọkùnrin ẹ̀wọ̀ ike ní ẹ̀mẹ́ ka ọdún ya bọ́ọ̀lá dọ́ọ̀lá elu ka ọlọ́rú wà kó ẹ̀wú na èhì ìnáyínà e ẹ̀ẹ́dọ̀kẹ̀lẹ̀ fún wọ́ dẹ̀nẹ̀ títí anábìnyánà kẹ́ẹ̀nẹ̀dá e Amaka e màá anyị mee, o ẹ́sọ̀rọ̀ ka ọ̀nyẹ̀ náà nyàmùká jẹ̀ ka ọnụrụ ọgwụkọrọ ha egboro na n'ụmụ e ehe na nwụrụ agba unyi ya david inye ọnọrọ na-asụ ọcha nya david inye nọrọ na ịka olegegere ọrị na enyi fe enyi sonye ume ọnyị dọkọ n'ume ama ọnụ mmiri ọ na-amị kadara ka ọnụ uhie ndani tọ esi onye duru ya ọdụ shem dọọ agwawo lati ese dọrọ anya n'ọrụ agwawo aze ka onye ya dozi ereti na nda anyị nwụrụ n'ụlọ dọrọ anya ọrụ n'ọnụ wa anyị hụrụ nwụrụ anụ alhamdulillah ẹ̀rọ kádàrẹ́ ọ̀rọ̀rẹ́ ọ̀rọ̀rọ̀ agbókẹ́ ọ̀nà ẹ̀hẹ́ onye gbọ́dá onílé àlàrẹ́ rẹ̀ sọ́rọ̀ ẹ̀jẹ̀nyẹ́ dẹ̀ẹ̀hẹ̀ lè dá ọ̀ ní wọn náà ilẹ̀ ìzá ìzẹ̀ ìzá ọ̀ inú ọ̀là jẹ́ẹ̀bẹ̀ ẹ̀họ́ náà náà lọ ẹ̀ta ó ṣe é àyíkẹ́ ẹ̀hẹ́ yá náà rẹ̀ ọmọ kàmá lè dá ọ̀ lọ ahẹ́wò mẹ́lẹ̀ ìdá ọ̀ lọ àjá ẹ̀ òmùọ́ mẹ́lẹ̀ ìdá ọ̀ náà asọ́làmúwà mẹ́lẹ̀ ìdá ọ̀ ẹ̀ jẹ́ ihe ọ̀ta ụwa eke nwọ na wee jaa ọjà hụnụ ka ìzàmta ha na duniya labibu ntaka shafa lahu an aduwe fi labi zifiri kai ọka alabi ọlọ́rẹ̀ rẹ̀ sánukú ọ̀nà nyere ọ̀yẹ ìjọ ọ̀zá mẹ́hùnú nìre تكشف له ظهرته هي بمعنى دو ديسكوفي هانون كا ادو اهانون اوني يا يوبين كما دو تشيري الو تان سبا كما تهانون وي دو واي هانون بانيو نذا ehozi ọjada ọ̀nà ọjà rèé ehozi ọjọ́ nyàrá yìí iní ẹ̀yẹn gbọ́rọ̀ yà ẹ̀hádà ọkùjà rẹ̀ ní mú jáni ẹ̀ ọdún múlùmí ọ̀rọ̀ yìí òmìnira ọdọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀họ́nyì ọkùjúwà rẹ̀ hùn ní ẹ̀họ́jẹ́ ẹ̀ní lọ́yìn àtúndà àkàdọ́ka méje zu ọ̀họ́ tó aka nà ọmọ ẹ̀họ́ ihe anyị ọzọkwụ nne ba na-arụ ya dị amụ wahala dị shozi ka investment ọrụ abịsa na nyide ka ụyọ agụsị na ya tụrụ iyi ụọ dị tụrụ ya nwere ka ọzọ ọsọ tụtụ anaghị ere mana obodo abịja ọrụ ọrụ na nke ọrụ ọrụ na omume nsọ adịba katina na jira ẹ eh, ya aka wahala nọ nyere n'ime wahala na adị n'ime ebe ehiwe ehi boro ya especially ọnụ kọrọ jọba ụmụ enyi kene dị dụnyọ na ewa mụ kọrọ jọba ojú ọna mụ kọrọ dozi dọọtụ ajọ ọnụ na-asị dara ihu ewe enyiri ha n'ụtọ na ndụ daa dara ihu onye kọsọ nọ mba izukọ nọ zụka azụ ụka azụ ekwụcha ịtụ rem ka anyị ebe adọ n'ụhọ dọ nọ anyị sẹ́nu ilé ihe náà ìkẹ̀dẹ́ ẹ̀nyẹ̀rẹ̀ ìdáyiná anáàlẹ̀ ẹ̀ṣà ètò rẹ̀ and kuma wáyé dùkù án kúrò bẹ̀bá na nwẹ́tẹ́ ẹ̀yìn ló wọ́rí àkà àdúkà onye nẹ òjá ilọ́wà àmá àhàwọn apẹtẹ́gù onúwúrí àkà aka òtẹ́ ní àyànlẹ́wẹ̀ náà àyànlẹ́wẹ̀ náà ìkọ́nilẹ́ àwọn ẹ̀rẹ́ إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا ẹni kò yẹ́kẹ̀ẹ́ òṣè ọmọdé kàákẹ́ ẹgbọ̀n yà ṣe ìtàwọn olóòrùn kìí ṣe ìtọ́nà lọ́kùn àdúrù fàtàkùnrin àdúrà ṣe ìtọ́nà wọn láwọn ẹwọ̀n rẹ̀dọ̀ rẹ̀ àwọn owórí kàáyẹ̀ òṣè ìrìnlẹ̀ take reasonable precaution gẹ́nẹ̀ àmá dèyíye ṣááná náà wà tààbù wọ́tọ́fọ́rọ́ tẹ̀wọ́tà dèyíye ṣááná náà. ومن سبحانه وتعالى أوكا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لماذا لتسكنوا إليها السكنة والسكينة

ààmù hálà náà jínẹ̀ lórí ṣọ́ sábàmẹ̀ dáàrí déèmú déèjìrè sábàmẹ̀ dáàrí láàbí èdè ọ̀nẹ́wọ̀n àdídà àmùkwánìyà sábàmẹ̀ déèjì dé ẹnilé yíwe ẹ̀kọ́sọ̀ yẹ sábàmẹ̀ dé ezi dé pẹ́tẹ̀rẹ̀ dé nyúrù kọrọwọ́ dé deka anyị ah, se wrong somewhere something is wrong somewhere ụkwara gawo n'ọnụ onyenye nwaasị ah, ajụwe ihe ụkwara ah, na-akpata na eme ìlú bẹ́ẹ̀ wọ̀n na náà ọzọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yà gé dáàyé tuntun ìlú ni ọ̀sán abe albarka mu da ture inezi umaru ọrụ dazara ụnyaahụ onye ọrụ ọmọdé abaghị agwagọ onye dịka ozi anyị ọyịzana ji n'ehụ na nwe ezigbo apụ njọ na ụgbọelu agụda wee anyị na odili ẹgbẹ́ yẹn wọ́n ti lóye ju yàrá wà ní lóògbòrò ǹhìn lórí ìwà fún bàbà ẹni àwọnọ̀dà ru orí ti ṣojú ojúbòrò òfin ìwà ṣojú ẹ láyìn ìsàkàmẹ abẹnẹ ipa àpọ̀ jẹ́ tẹ̀lẹ̀ dáná ọ̀dá rẹ̀ ń gún ẹ̀rọ wà á ṣàwùjọ jíjì ọhụrụ gbọ́dọ̀ lè ní ipa àpọ̀ ẹni gbàgbọ́ bụ ọ̀rọ̀ àyìn problem nínú gbòòrò lóní ó tó gbòòrò ana kọ́wá ẹ̀ka anyi hẹ ma asụsụwo ka anyị asaịsị pọl oge ebo ezamana re irema nyone jozi omonime ka nyone luwe shozi jozi omonime ki shozi enika wee shozi ni anelika maduwa كواك عكا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقنا يوم هذه أمري أمري الشيطان نزلي إذن وعميد أنا إيه بمعنى أولي lórí ṣe ìdánwò ìrírí ọ. ó yọ̀nù ilé ìdúrà àdúrà náà dánwò ọ̀rẹ́ anabi sallallahu alayhi wa sallam ọpọlọ mànìkà ẹni hadith ọsọhí ka lọ kódìrọ wọn lẹdùn fi zálí láyà dúró lọ ṣètò ọmọ abàdà òmùrí ọkà dàrá ka ànyózi ńlẹ nọ ní oríkàpẹ ọrọ nọ ṣètò ọmọ wáyé tó àlọ mi ọsọ nù ń dá. àfúnká ọ̀zọ́rọ̀ ọ̀rọ̀ ìgbórí àná wéjìká wa gọmọ́ṣìn ló wà kọ́sọ̀rọ̀ wéjìká mẹ́kàníkì ló wà kọ́sọ̀rọ̀ wéjìká ààrẹ bẹ́ wéjìká ẹwọ̀ láṣẹ ló kéré ló ìwú dáàzọ́ àmì ẹbá kẹlú dáàkwádùn kọrọ̀ àmì ẹkú yìí ìṣẹ́ ìlàrà lọ́mì kò yọ́là ọdún kọ́rọ̀ wà nù wàhálà kí ẹ họ́zọ̀ ìwòrò ẹlẹ́ ẹ̀rọ̀kọ̀rọ̀ kọ́sà dábẹ̀rẹ̀ ọ̀nà ẹ hàwọ̀ àbẹ́nà ọ̀nà là kọ́sà ọmọ ọbẹ̀ ahọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀tí gbúra lè ní táyà náà hardly hardly oṣìṣì sáàrùn rẹ̀ ẹ̀dẹ́ bá kọsọ́rù ẹ̀dẹ́ kàkà kó ìhùnòrò mẹ́yìn ihu ẹni ihu náà ọ̀nà yàbọ̀ mẹ́yìn ọ̀ìdísẹ́ ìnánu kọ́ntùn sọ̀lọ̀ àrẹ̀sọ́lọ̀ لو أن أحدكم إذا أراد أن يأتي أهلا وقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا إنه لو قدر ولد في ذلك لا يدروه الشيطان أبدا صحيح إمام مسلم هذا صحيح هذا لو أني حرر لو حديثنا يقول جاءت ذلك أمي ọmọ̀ẹ̀ká akọwàsùgbọ́dọ̀ ọ̀mánìká ìrá ìtawọ́bì amma hàn rọrọ anakun náà ìgidà ìkẹwàkà akẹ́nẹ́ dá ọrụ dá kwẹ́ta náà mẹ̀kẹ̀lẹ̀ yìí mẹ́hẹ́ náà ṣèdán ọ̀nà mọ́lítọ́ lè mú lọ́kà aka agbókà àwọ̀gbé òwúgbà ànẹ́bì àdàmà tó lè mú ọ̀nà ìwà àpò òjìjì ọ̀nà bá kó orí bí jùdé ìwọ̀ rẹ̀ jùdé ìwọ̀ hàn ọ̀nà bá mẹ́ta ọ̀rọ̀ na ayẹ̀ àsómọ́rí rẹ̀ iná ìkẹ́ àkọ́nàwọ̀ àhọ̀sá dọ́ka na-eji dịrị أبغضون نريد كامل ولا كامل لأقودن لهم صراطك المستقيم ka àgbótòrò tó mú ìta wéhù ọmọ wà ní kọta iná ní záwá ìrọ̀nwá ọ̀ záwá ìrọ̀bọ́lọ̀ nínú mẹ́ha ọ̀ èyí na ẹ́dọ́kẹ́ na sáàtà ọ̀ ọmọdé mú ìta iná ìbádìí ní ìtàlákà rẹ̀ ní sultan yẹ́ ka ẹ̀dẹ́nà bá kọrí ham dẹ́ẹ̀ kọrí ham ẹni wẹ̀ ẹwọ́n náà kẹ́ bá dọ́ kọrí ní mọ̀mọ́ ní ẹ̀nà wọ́n ń bẹ̀rẹ̀ fúláwà yìí sùn ìmọ̀ àná ẹwọ́n náà ká ẹ bá ṣe wọ́n ní yàrá ní gọ́ọ̀yà tó gbòdó wọ̀tẹ̀zálòlù ẹ bá ṣe wọ́n ní ti ṣe tẹ̀ yìí mórí yìí subhana wa ta'ala ẹ bá ṣe wọ́n ní jí ẹ bá dẹ̀ omuri wani katon mun sawa da so saboda ana ana kona dawo zawa mai zewe har wa shariku bil amwal wal aulad duwa anyi wọ̀tí ní ẹ̀kẹ̀hẹ́nẹ́ àyí ugbẹ́nẹ́ àyí a na ń kíjì ìtàn ma ń yíwọ́ tí ugbẹ́ náà rọrọ láàyí bá ń wájẹ́ wọ́láhìláwọ́

ẹ̀kẹ́ ọdọ́dọ̀ àyí ẹ̀rẹ̀kọ̀ ìfẹ̀ ìnáni ẹ̀kẹ́ yóò dìbí ọ̀rẹ̀ ogbó dìbí ọ̀rẹ̀ and dọ́rọ̀ àbàlá lọ́nà àbàdí ṣe ìtọ́nù àbọ́ mẹ́rẹ̀ gẹ́gẹ́gẹ́dẹ́ ka apẹ́ iné ìkọ̀tún ehuna ọ̀nìrọ́bọ́ ọ̀ẹ́rì ológun ọ̀rọ̀ àyíná ni yẹ́ kẹ̀ẹ́ èkè dìbí ọ̀rẹ̀ bó àwọn oríta wàṣàríkùn fi amwal wal aulad ló wà bẹ́ẹ̀ ni wọ́n tún níjẹ́ náà àmà yìí ti ṣe tó ọmọ ní wọ́n tún níjẹ́ ní àkàyà mọ̀júwà ìdí yà gà bẹ̀rún èyí sí àwọn ẹ̀ṣọ́ ojú náà abáṣọ ọmọ láyìn sáka àmì ìsanáka àmà ẹ̀hùn lẹ́ntì lọ́sọ̀rọ̀ anibiri onye ụjahịrị lahụrụ amị mmiri sandel ezede ịnaka ni wáyé kan aka three to hundred ìgbó àmà wàá kọ́ máa ń dikí ó dẹ́rẹ̀ wá léyìí léyìí yọ ka ọdún mo ní ọdún kó kò na mọ̀ bí ọ̀nà kàtàn ká ẹ̀rẹ̀nyọ̀mẹ̀ ọ̀sán ojú ọ̀nà mbọ̀lì ju ọ̀wọ́ mẹ́ẹ̀ọ́ ọ̀nà mbọ̀lì dá anyínú ọ̀rẹ́ mẹ́ẹ̀ọ́. Ama ẹni bẹ̀rẹ̀ ahẹ̀kẹ̀wọ́ ní ti wọ ẹ̀hẹ̀ mẹ́ ahẹ̀kẹ̀wọ́ ní ti bàbá ẹ̀hẹ̀ mẹ́ èyí ahẹ̀kẹ̀ sọ náà ẹ̀hẹ̀hẹ̀ ọ̀ mẹ́ ọmọọ̀tàbà ẹ̀kẹ̀. Àdínì Adini náà kọ̀ bẹ́ dọ́ọ̀bá kàrùsàlá ìdá àgbóze háì.

أبدون يا كاين كاب بلنيرو بوي كوتا لكنا باكر ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والنبيين وأتى المال على حبه ماذا تقول أمري دوكو يبون تا أي سناهي إبراهيم أهيكوين ime anya onye ọmụrịka ọzọdọsịnị kọlụwarị kisa na ịta ọyịna aka ní ịlọ ìṣòro ọjọ ìlànàmẹtẹ lọ́rọ̀ mọ̀lá ọkọ̀báàrù ọ̀nà àmà náà ìmẹ̀ lórí ẹ̀nà gbé gígbìlà aláwọ̀kọ̀báàrù wà lè ní ìdúrà mẹ́rin ime òkú àkó àwọn máa kó mi ókà nẹ́rọ aláwọ̀kọ̀báàrù máa kó mi zaka ó mẹ́ ya ẹ̀rẹ̀ bọ́rọ̀dé ìyàjẹ́ ọmọ ẹ̀yẹ̀ rẹ̀ sọ́pàá àmọ́ oyí ubi wẹ́n na wọ́sọ̀ là na nẹ́kùrà ìrí wà kún nyẹ̀tọ́ ìyàrá èso jẹ oyí ubi ilẹ̀ àná dáìkì ìkọ̀tọ́ náà iná nẹ̀wọ́ ẹ̀wọ́rẹ̀ ẹ̀zẹ̀ ẹ̀ka ilé òtẹ́ yìí oyí ubi ẹ̀kọ́ tó wà wọ̀ sálọ̀ náà wà

ọka aksaru ma yi duhilu nasar jannata yau man kiyama takwa Allah ya zawajal wa husnul khulq idan ba mai kodororo mu aljanna ekwi kiyama mu na wa zalika tunna wa mun aljanna ekwi kiyama ono bi anwa hiyo muri hiyo yin abi egro iro ime takwa Allah ya zawajal wa husnul khulq anwa hiyo muri hiyo yin àti ìgbòrò ìnẹ̀ dáàkàkà ẹ̀kọ́ nọ̀nà dàbí àrẹ́zàríkà ìgbòrò ìzán ẹzọ́ ọ̀rún nàzá ìgbòrò ìzọ́ làmẹ̀rú ìgbòrò sí ìmà ìwé dáàhẹ́dùn ẹ̀hìn dàbọ̀ ọ̀nà sí ìmà ìyáhẹ̀gẹ̀ Zẹ́ẹ́dì máa ń ha ṣe iye náà

àlọ́rọ̀ ayé ìpín ìtúrù dị akéru anára a nà ẹgbẹ́ lójú na mẹ́rin lọ́nà rẹ̀jà wọ́n nà àlọ́ ìwúrẹ̀ nà ọ̀nà àpọ̀dà na dáhùn kàlà tó lè tó yẹ kí ò jẹ́ bá dáhùn kàlà ọ̀rọ̀ náà ó túnbọ̀ lókè ọkọ̀ nà ẹ̀nà wọ́n ní tó ẹ̀wọ̀n náà dùn wọn dúdú ìlú ìlú ọ̀rọ̀ ọ̀kùnrin òní ìgbé ìlú ẹ̀mí ìlú ọ̀rọ̀ nínú àrùkà ọ̀rọ̀ ní àrùkà tọ́ ìjẹ náà ọ̀sọ̀rọ̀ náà gẹ́nẹ̀ ilé àbúrò àyẹ́rẹ́ sí ìpínlẹ̀ àwọn àbúrẹ̀ náà ilé àbúrò ìgbìmọ̀ àwọn dọ́kàngá àbúrẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ Máa ká ọjọ́ náà ní máa ká ọmọ

àìná ìjọ́nà ní ilé ìdáǹdè lórí jẹ́ ìṣàlọ́dáàlá tí ó dá àfíṣà ìjọmọ́ ní àwẹ̀ ọjọ́ wa máa mọ́lé rẹ̀ lórí kójọ́ lórúkú ìlú ọmọdé ní dáàmì ìbílẹ̀ náà tí ìbílẹ̀ àgbàrẹ́ rẹ̀ fọ́ọ̀lù gọ́ọ̀nà sí náà dọ́ ààyí tó sì náà dọ́ ìnáná nígbẹ̀wọ̀n àwọ̀ àwọ̀ lónà nyàlì gègé ìyọ́nà àákàọ̀ wẹ́rẹ̀ ọdúnmùsọ̀lọ̀ àrẹ̀sálàm ọka ilóhùn ọ̀rọ̀ àwọn ojú ìdánilẹ̀ ẹ̀kùn ọ̀wọ̀rọ̀ ọ̀wẹ́ tó ayẹ̀rẹ̀ ìlànà wọ́n mọ̀ ní jẹ́ lúwà gbogbo ẹnu lúwà ọkẹta gbogbo oní èrè oní èrè anáyà àbúrò náà ní àbò ẹ̀rẹ́ ní ẹ̀kúrẹ́ ní ìwé ẹ̀bọ̀zà ọ̀rẹ́ ọ̀nà ìdúrẹ́ ìkòkó mọ́lẹ̀ ọmọ ọmọ gẹ̀nẹ̀ annabi kaya gulu ya raki la sallallahu alaihi wa sallam o ka raki la ilaha illallah wahdahu la sharika la lahu al-mulk wa lahu al-hamd yuhyi wa yumiit wa huwa hayyun la yamut bi yadihi al-khayr wa huwa ala kulli shay'in qadir bu kunun hara wákà lọ́nà ọ̀dọ̀ pàtó lẹ́màárẹ̀ kàá ka kàá ní ọ̀dọ̀ ẹ̀ ara èwe firi àwọn yìí ní ìdúró ìjẹ́ ó ṣe ó firi. òde ìjẹ́ bá ní bọ́lá kéèbù àwọn ìhì kọjẹ́ náà mi hì ọrọ̀ ọrọ̀ ẹ̀bìn ẹ̀wùn èrò náà bọ́ọ̀bì ọdún èkì ihe ọrụ ọrụ náà amị. ẹni ndị a ọrụ kọ ọrọ ọrụ làwọ ọdún mílí anya lè lányà lóbi jù ya dọkịta enye pìlẹṣọ na ẹṣẹ àhùn enye na kọta nde ihe anyị nọ n'onye ndị karị jọ n'onye n'onye daarị ahụ nọ ndị karị jọ n'onye anyị nwa na nwa ndị ọ̀nà nyẹlẹ iná fi opposite adétu ato opposite olómi ọ̀nà nyẹlẹ iná inú wọn náà ẹ̀rọ̀kọ̀ náà nyẹlẹ lọ wọ́wọ́ ẹni ẹni ewùkòtò ọ̀dọ̀ orí ju àìlọ́ nù. òde yìí jẹ́ ọ̀dọ̀ fún náà kéèbù báyìí ń sọ náà rúkọ rẹ báyìí ń kuma aga kọzabi ilimamu ọzabi arụwa ịkụra abịrị na ụna rukuhie abọna onye ngwa arụwa onye nwe ike ụna bebe ọnọdụ mmiri mekere nye ẹ̀yẹ ehu náà na wọn ma ń fani báyìí kọfẹ́ na

ọnụkwụmri daakị o ituwa omuri oshi yeri hụna na ịwa agwụke neye ahụ kemere ọmụdụ bịa na-ekwu na nye siri ẹni gbọdọ̀ náà yẹn bá kàṣádọ́ láìláha ìlọ́lọ́ wà ánà muhammad rasulullah alẹ́sọ́lọ́dọ̀sọ́lá ọ̀dọ́nà èyún máa nìka ilẹ̀ ipa àbánilá òká kọ́sẹ̀ lówà iṣẹ́ ìwọ̀n dáàmá àrílmù wọ́n wenye mtu aka yena konje do awera wa ino noro tino ya anyi azukuku mini ena ikarwa ina ino nyene no noro wenu ina buja nkiru wa yin nkiru na dikiru ile dijo ajene ma aka na dike na ebozo yi ejo eh, eh, na ka enne enye digi ẹni náà àtúndà ká áàlè gbà tààtà ẹwọ ọlọ́kún ìdọ́lọ́pọ̀ náà ká òrí àjẹ́ wọn ni àríká ìyọ́lọ́pọ̀ náà ká ó ní ìlú kàtàrà rẹ̀ hàn tó làwá ẹ̀tọ́ àmàlè gbà ẹnu náà láyàtò dáàkà ìwá anábẹ́bá bẹ́ẹ̀ ní iná sáfì náà àmì àmì ọ̀dọ́bẹ̀ amma rukakar zuhi an na ka haihuwar ila ihnen dan gwe gwahina ne muna don mayan bayawa eku itero hete nuna yanon zai kafa nan yi ena ka don wado yawa kuwa da ita aka a an blon nya oboro mọrọdọ na aka ọ̀rọ̀ mú

dáàrùwà ní ìdálọ́gọ̀tẹ́ olójú ní ma ibi pàápàá anáìka ọ̀yìn súnmọ́ tó mú sọ̀rọ̀ rẹ̀ sálẹ̀ ọ̀rọ̀ta àmọ́dà náà ìlọ ààrẹ ọ̀nyán ti dé nínú ìlú tọ́ọ̀rù mẹ́rin àtọ́rù dàpọ̀ lè lọ́ọ̀ẹ́yọ ẹ̀wà ẹ̀kùnmá ni màá nìmọ̀ ẹ̀kẹ́ mẹ́ta rúbọ tó mú yọ̀ ẹ̀wà ẹ̀kùn ilé yorùbá yọ̀ ọ́gẹ̀ wọ́n sàtún tó mú sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ àtẹ́yìn enyo na tó mú yìí anásùnmá na ẹ̀yìn náà sàtó tó mú sọ̀rọ̀ àwàlẹ̀ ọ̀rẹ́ ọ̀sánlá anáìka ẹ̀rì ọ̀rẹ́ àfẹ́ hàn náà ndé ndị nìtò ẹ̀rẹ́ tọ́ ọtụtụ ihe ẹ̀sẹ̀ tó da iná náà bí àrọ̀ mọ̀tí mú náà ìhà náà ẹ̀bẹ̀ bá dáyìn náà lọ́wọ́ economic vaccine ṣe tó tó lé ní. ọkùnrin tó máa wé jùs wé jùs òyìnbó dé ìwéjì òwéjì òyìnbó ana kaya don be stupid. ẹwé jùs àndé muhammad sallallahu alayhi wa ana mẹ́dúwà dẹ́ nọ̀rọ̀ nẹ́ni èdè ka dẹ́ ká kò mórí báyà mọ̀ràn dá máa ń kẹ́ mi mi ẹnu ọ̀sán àmì ìwọ́ ọ̀nyọ́gbọ̀n ní ha ẹ̀yẹ̀rẹ̀ kan dáàdì náà dáàdì you are behaving like a monkey lórí yóò àjẹ́kù yánu fẹ́rẹ̀ ẹ̀ka ojú ọ̀ká bọ̀ ìgbìrà ọ̀njẹ́rà wọ̀ ìgbìrà ọ̀ká wọ̀ ọ̀ Ìsẹ́mù ìgbẹ́lẹ̀ ìsìlámù ọgbọ́n àwọn wọ́n lọ gbé ilé rà rẹ ní ìjẹ́jì ti rí ẹni bí ó sì tó wà very recent ta àákú david friendly ọ̀rẹ́ mọ́nú tó mọ̀ nígbàdé david friendly ẹni àá kàwé ẹ̀kọ́ tẹ́lifíṣẹ́ tó wà àmà wéèrè àmà àkàtà ọ̀rùn nàgà ẹ̀yìn ọ̀rẹ́gà ọ̀rùn nàgà ẹ̀yìn fẹ́rẹ̀ ولكن أكثر الناس لا يعلمون أكثر الناس لا يرفعون أكثرهم فاسقون قليلا ما تذكرون أبتينا لك ẹ sàmàlì ẹ sàmàlì mú mi bí yorùbá náà ń dẹ́ ẹ̀ka òkè sàtúnú ní abẹ́rẹ́ wọ́n dé mìíràn wọ́n tún sàtúnú ní ọ̀rọ̀ pa yóò máa dúró àyàlá.

الشيطان من الجنة والناس أولي أنا جنران هذا تنوي تنوي تيرا هو ما شيء سمري هنا بشيطان من وهما أبتعبنا إكي كورا شيء لكن يمزمرا Ìwéèrè àbùsọ̀rọ̀ náà kọ́ ti jù lẹ́tẹ̀ ẹ̀rọ ìjẹun rà That is why America common ọ̀gọ́kùnrin náà ní àbá ẹni tá ní wọ̀nyí.

asabu na ika enye angiye nene kwa mkosato azare ina anyazo na ika muri hono yewa eh akwara anye ni nyimfuru ya mkosato ele kuwa na mtu mwingi kaa ni ulala na mkosato ah wanywe mtu kwa

bí ìkọ ẹnu ẹ̀dá ẹ̀rùwọ́ ẹ̀rùwọ́ àtọ̀mọ́ ẹ̀ ọlọ́dún ẹ̀rọ ìwà àgbà ẹ̀ ẹ̀yìn wọn náà àgbọ̀dọ̀ mi ẹ̀tọ́ à ọ̀rọ̀ yẹn ń tà mọ́ àná ń kúrò mí náà kúrò náà kò mórí jọ náà ọ̀gbọ́rẹ́ rọ̀ àbá àwọn ni wọn náà kọ́ ọjọ́ náà àyè náà wọlé ní oríṣiríṣi ń ẹnu ní ndé nàárẹ̀ ọ̀gá àbúrò ní anákàndúwà mẹ́. Ẹ̀kọ́jọ́ náà láti pàtó rẹ̀ ọ̀nà. Ẹni ìlú ẹ̀kọ́ ẹ̀kọ́ ní ìbàdàn. Anakọ̀ tó ń gbà ká ìsọ̀rọ̀ bá wàlẹ̀ ọ̀rọ̀ sọ̀lọ̀. Ta ẹ̀kọ́ ní ìgbà àwọn báyìí ní dáàkọ́ ẹ̀rọ tó dáàjọ́ ọ̀rọ̀ daaye yɛrɛ han ka ɛyɛ ha o yan ɔmo na nipa ta ne die nso ne ma o kɔ yin ba ɔmo sɛ ha tiɛ ti bɛ kɔ yin ba na a mo bi ɛn ne bi sɛ o yɛrɛ o yɛrɛ sɛlɛm ama olùwà ɛyìn han bɔkaa yɛ sɔhajan rɛdɔwɔlula ɛyɛ mɔlɔyin ka a mo bi na yɛrɛ máa ṣe hádà ń bá Ibrahim lọ́sọ̀ Ibrahim lọ́sọ̀ ìrìnà. àwọn ọmọ ẹ̀kọ́ ní bàbá ìdílọ́gbọ̀ yẹn bá kó ń wọnà lọ́sọ̀ hánì ya ẹ̀kọ́ ẹ̀rọ sọ. ọ̀gbọ̀n ẹ̀rọ ní kata ń lọ́la òkè hàn ń máa wàṣọ mẹ́rẹ̀ hàn. àmọ́ àkọ́ náà rẹ̀ hàn á ní ìbẹ̀rù ní bí ìgbòho ń tọ́ Islam máa rẹ̀ Islam mọ́ta kì í gbòho ń tọ́. onye ise ha achịghị ụzọ ndị islam bụ ọka bụ ọ na ihe ebe ekwenye mkpe n'okwu izu ekwenye mkpe n'otu enweghị nkata lọọ debata akụ ọ bekee isi ọna yọra kere ụgwọ n'ụlọ ala ndị ma ọ kọtọtọ n'okporo ẹnìtọ́lá ọ̀ka sún ìlú òwúrọ̀ ẹ̀wọ́n náà ọ múlò na mẹ́rin lórí náà tọ́ ọmọ yìí nínú ẹ̀ ha ọ̀ náà yìí jẹ́ mọ̀ nǹkan rẹ̀ gbọ́dọ̀ yẹn ha ọ̀ta bí hàn yà wọ̀ lọ́kọ́ àrẹ àwọ̀ ọ̀dà bá yọ. ọ̀rẹ́ yẹn ọkọ mi rí èyí jọ ilé làgbọ́dí lẹ́yìn tó jẹ́ ẹnì kàjọ́ náà fẹ́ hàn án. a máa hàrù wá òkè àtúmọ̀tẹ́lẹ̀ ó di yóò ní dọ́ọ̀bà làgbọ́dí. ọlọ́run akúrò kó jẹnàrí hararantu ó jẹnàrí hararantu àgbàkì hararantu mú agogogo iná náà àrísà ìlà agogogo yíyọ nàbílà ẹ̀dà

ọ̀yà àdáyà enéfì onímìsì ẹ̀sẹ̀ ní gbogbo ẹ̀yìnrẹ̀ a máa tún lé orí ọmọ ẹ̀ àti orí orí ọmọ ẹ̀ àti orí orí ọchí ọchí Àwọn ọ̀nà yọ káwọ̀. Wọ́n tó dẹ́dà yọ káwọ̀ lákàlẹ̀ máa wá máa dọ́jọ ọdún fọ́ àwọn lọ́jọ́ náà kọ̀ọ̀rọ̀ yọ káwọ̀. Ìrìnú gbòrò àtàkì yìí. Ìrìnú gbòrò náà dàtà tó yé yìí. Wọ́n yẹn ń sára bìyẹn, yóò ṣe bìlà Wọ́n yẹn bá kó yé, ẹ̀wárí ẹ̀wárí usman adéyà wànyẹ̀wòsọ ìhó gbòòrò dúdú aka kuma ọ̀dùnyá ọ̀nyẹ̀wò rẹ̀ ha dà àgbọ̀gbọ̀ jẹ́ hì ẹ̀nyẹ̀rẹ̀ ọ̀nyá ọ̀bànyẹ̀ náà ọ̀nyẹ̀wò kaka ọ́ oh, ozi mm, amẹ̀wòrẹ̀ ma àgbọ̀dọ̀ ní ìṣòro ẹ̀wọ́rọ̀ àyọ̀ká ọ̀nọ́dẹ́dẹ́ ìlà ọ̀nyá lórí ka omori ọ̀rẹ́ ha ọ̀nà ìrìn arúgbó kékeré àwọn ẹ̀rẹ́ anáfin ní ọdún orí ìrìn asọ́lá sọ́lá ẹ̀rẹ́ anáfin ní ẹ̀múra àwọn bẹ̀rù rọ́tàrù àmà àbẹ̀rẹ̀ náà àfáànyẹ̀mẹ́ anáwó dìmí náà àfáànyẹ̀mẹ́ ìka ìtumọ̀ nílò rà ẹ̀rẹ́ kọ́ ní kọ́nù náà kọ́ na sọ ìtìrẹ́ náà ìdọ̀ àfúrà lè fi anaghị kọba amịka anyị ụtarịsụ asọbama anyị bụ ọdụ ịnyarị na-eka abịanụ àádọ́jọ ní lójú ìgbọ́n ẹ̀ka ìṣọ́ọ̀lá máa àtọ́kùnrin tó wà ní agbágbá ẹ̀yìn ojú ẹ̀yìn wà ẹ̀yìn tó ní mẹ́ ọ̀kùnrin ọ̀rẹ́ anáìka ẹ̀rì já tó ń dọ́wẹ̀ rà. kuma àákọ́ ẹ̀rọ sọ́nà dáàmì sàdákà nù àákọ́ ẹ̀rọ sọ́nà dáàmì sàdákà dáàmì sọ́nà